time mo ṣiṣẹ́ lórí sinmi kan lọ sinimá kan torúkọ ẹni jẹ́ change action èyí tí ó sọ̀rọ̀ nípa ìfẹ́ èyí tó ń dani àti àwọn ìpayà nínú ìfẹ́ èyí tí o bá sún àwọn ènìyàn kan ògiri onímọ̀ tí wọ́n máa ṣe fún ẹ onímọ̀ ìdí àbí ìwà tí wọ́n bá ṣe lẹ́yìn tó bá ṣe ìwà títí rẹ fún wọn. ẹ tá bá sọ ní ọdún 2020 ó jẹ́ ọdún kan tí ìpòrúru àti wàhálà pọ̀ nínú rẹ̀ gbogbo àgbáláyé pátá ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́yìn gbogbo ìlàyèlò tó ṣẹlẹ̀ ọlọ́run buyọ ọlọ́run ṣeun gbogbo àmọ́bi táwọn ọlọ́run ṣeun gbogbo ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ó wà lójúṣẹ́ ó sì ń ṣeun tọ́tọ́ àtọ́hún tó yẹ. ẹ eléyìí jẹ́ ọdún yìí jẹ́ ọdún kan tí ó dára fún mi ó jẹ́ ọdún ológo jùlọ ní gbogbo ohunkóhun ìgbésí ayé mi olúwa yọjú sí mi ọlọ́run ṣèyanu fún mi ó ṣèyanu fún mi àti ìdílé mi ohun gbogbo bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ dáradára fún mi títí di wákàtí ọ̀wọ̀ yìí eléyìí fi ń lọ sínú bíbélì gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì wípé nípa bíbélì tó sọ wípé pé tí àwọn nǹkan bá sọ pé ìkọ̀sílẹ̀ wà ọlọ́run sọ pé ìgbésókè wà gẹ́gẹ́ bíbélì ṣe sọ ó jẹ́ ọdún tó dára jù ó jẹ́ ọdún tí mo wojú sọ́nà fún fún ọdún twenty twenty one àbẹ̀rẹ̀ tó yóò máa dára jẹ́ lílọ. ẹ ohun tí mo kọ́ ní ọdún twenty twenty ni pé ohun ni pé mo rí pé ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ó túbọ̀ gúnmọ́ sí i kò sí pé mò ń tanra mi jẹ ọlọ́run nìkan ni mo gbójúlé ní ọdún twenty twenty <laughs> kò rọrùn ṣùgbọ́n ọlọ́run nìkan ni mo gbójúlé tẹ́ bá gbogbo eléyìí náà gbogbo ipa tí pandemic kó nínú ipa tí ìfẹ́ ìbáṣepọ̀ fẹ́mi ni ó ṣe ipa títí ẹ̀ ó kọ́ nípa pé a gbọ́ láti gbé ilé ayé yìí bó ti tọ́ àti bó ti yẹ tó pé láàrin ìṣẹ́jú kan sí ìkejì àmọ́ tó lè ṣẹlẹ̀ ó lè jáyé tẹ́ pé ò ní sọ nípa rẹ̀ mọ́ láàrin ìṣẹ́jú kan sí fẹ́yàn kan dáradára fi ìfẹ́ hàn sí ènìyàn rí dájú pé o nífẹ̀ẹ́ yàn dáradára ṣe ohunkóhun tí o bá lè ṣe ohunkóhun tó bá tọ́ ṣe dáadáa súnmọ́ ẹbí súnmọ́ ará rẹ dáradára ẹ nípa ti kàrí àwọn tí mo kọ́ kò ṣe nípa ti eré sinimá nìkan ẹ gbogbo ẹ̀kọ́ kọ́kọ́ mú ìdádúró wá sí látàrí ohun tí kò lọ déédéé mo bẹ̀rẹ̀ sí máa ro ọ̀nà mìíràn tí mo lè gbà ní owó wọlé nípa pé kò ní ọ̀nà rẹpẹtẹ láti máa gbàpò wọlé kó má jẹ́ ọ̀nà kan pandemic tó kọjá ẹ̀ ti kọ́ wa wípé kó má ṣe ní ọ̀nà kan tí wọ́n àgbàpò wọlé ní ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ káti pé òun gbàpò wọlé kó má ní iṣẹ́ kan tó pé àkókò 2020 ohun tó ṣẹlẹ̀ kọjá ní oṣù kẹta àti di wákàtí oṣù díẹ̀ sẹ́yìn ó fi hàn wá pé kó má ní iṣẹ́ kan ní ọ̀nà mìíràn tó ń gbà ní owó lọ́wọ́ tó pé gbogbo ẹ̀ ó lọ́pọ̀ ohun tó tún wá báwo nínú jẹ́ ni pé ti endsars protest èyí tí àwọn kan ní ìfarapa nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n farapa nínú ìjà fún ẹ̀tọ́ wọn tẹ́ pé ní endsars protest ọ̀hún àṣeyànṣẹ́ ìbọn àwọn kan pàdánù ẹ̀mí wọn àwọn kan pàdánù ẹ ó jẹ́ nǹkan tí ó tí kò dùn mọ́ mi rárá rárá ní ọdún yìí ó jẹ́ ẹ̀kọ́ kan fún mi tẹ́ pé pé kí ọlọ́run kó kún wa lọ́kàn kó sì mú wa padà sí ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. ohun tí mo kẹ́kọ̀ọ́ tó dára jù fún twenty twenty pé wíwà láàyè gan ó jẹ́ nǹkan tó dára gbígbé apá mi ó ṣe gbé ẹsẹ̀ mi ó ṣe gbé mo jí sáyé mo jí sáyé máa tẹ́ bí mi ó jẹ́ ọpẹ́ kan fún ọlọ́run mọ̀ pé eléyìí ó tọpẹ́ fún ọlọ́run tó jí mi sí àyè rere. Eh? Um, sinimá èyí tí mo fi sọ̀rọ̀ fún òun ni change reaction òun ni sinimá èyí tí ó ń bọ̀ lọ́nà tí mo sọ síwájú lẹ́ẹ̀kan pé ó jẹ́ sinimá tí ó sọ nípa ìfẹ́ tó ń dání ìfẹ́ tàn ìfẹ́ tí kò tí kò gbó tí ò fi bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dáradára tó eléyìí ni iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ tẹ́ pé kò ní pẹ́ jáde tẹ́ pé àṣẹ máṣẹ́yìn bọ̀ tó ń tún. orúkọ mi Jennifer Eliogu mo jẹ́ òṣèré èyí ni ìtàn tí mo kọ́ ní ọdún 2020.